bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́lọ́ ìkẹ́ àtìgẹ̀ fún anabiwa muhammad níjókòtò ní lágbára ọlọ́run ọba àwọn nǹkan kan bẹ léyìí tó ṣe pé ó ń ṣẹlẹ̀ láàrin àwùjọ léyìí tó ṣe pé kò tọ́ súnà kò bá ìlànà ọlọ́run ọba kò bá mu ìlànà jísẹ́lá muhammad náà kò mu tó ń ti bẹ́ẹ̀ náà bó ti jẹ́ pé ìyapa òfin ọlọ́run ńlọ́jẹ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí onímọ̀njìn sọ́fin rẹ̀ léyìí tó ṣe wípé bí látàrí pé àìlákàkún látàrí àìmọ̀kan èyí tó gbòde látàrí pé báyé ṣe dà àti pọ́mọ gbà òun náà là á dá fún gbà látàrí eléyìí à ń láti pera wa lákìyèsí sáwọn nǹkan wọ̀nyí kọ́nà ọba subhanahu wa ta'ala kọ́tọ́ ahọ́n ìtọ́fẹ́ wí sọ́nà àwa tí à ń gbọ́ náà kọ́lọ́mù bá kó san wá ní ẹ̀san olóore láyé àti lọ́jọ́ gbẹ̀ndé àlùkìyàmà etí tẹ́ fi ń gbọ́ wa ọlọ́run bá kò ní jẹ́ ó di èyí tẹ́ máa náwó lé lórí. lára àwọn ìyapa ìkọtọ́lọ́run léyìí tí ń ṣẹlẹ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò tiẹ̀ ká kún àlejòló sùmáàlì mọ̀nàfẹ́kẹ́yìn awil fosak este inasan bihim aw inasan lahum. ìmọ̀ jókòó táwọn mọ̀nàfẹ́kẹ́ ìmọ̀ jókòó táwọn pòkì ọ̀mùtí òun sì ná ìmọ̀ jókòó tìrú àwọn báwọn èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam tó ń ti bẹ́ẹ̀ náà arọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tó ṣe pé tí bá ń ṣe súná ọmọ báyìí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀mùtí ni wọ́n bò ló ṣe jẹ́ ńgbọ̀ ń bọ́ mùtí sọ̀rẹ́ bò ní wọ́gun ò ní mutí bò ló ṣe ní fọtí ṣàlejò ẹ̀já bẹ̀rù náà bá a lára àyàpá àṣẹ ọlọ́run bá ikọ́ tọ́lọ́run òǹlẹ́lẹ́yìí ńlọ́jẹ́ ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ àjìnà sí i. nínú ayé alukur'an ọlọ́run bá subhanahu wa ta'ala ọwọ́ wa ní sọ̀rọ̀ alẹ́ ìtọ́pọ̀ ọlọ́ni wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina fa'arid anhum hatta yakhudu fi hadithin ghayri wa imma yansa wa imma yunsiyannaka shaytan fala taq'ud ba'da dhikra ma'al qawmi dhalimin ọlọ́run ní wàyí dàrọ̀ ayéta lèdè ní àkọ́ọ̀dọ́ náà fi àyà àti náà tọ́bárà wọn pòkì àwọn òbílẹ̀ jẹ́ ẹ̀dá àwọn tó ṣe pé wọ́n ń sẹnu níṣekúṣe sí alukur'an àwọn tó ṣe pé ntọ́lọ́wọ́n ọba òwí tó jìṣẹ́ rí òwí ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ tó jìṣẹ́ rí ọ̀fẹ́ òní ń ṣe níṣẹ́ irú àwọn báwọn má bá wọn jókòó tó ń bẹ lọ́dọ̀ wọn fàáàrìdà yá agúnríkò yàgò kúò lọ́dọ̀ wọn ń dé má bá wọn jókòó má jókòó tọlọ́tí má jókòó síbi tí a ti ń sọ̀rọ̀ ẹ̀yìn má jókòó tàwọn oníkèéta má jókòó níbi tí a ti ń gbìmọ̀ ọ̀ràn ọ̀tẹ̀ bóun náà bá ti jókòó láàrin wọn ìdájọ́ kan náà ní ń bẹ fún ọ àti fáwọn náà bó o ṣe ń gbádùn ọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ni wọ́n máa kọ ẹ̀sẹ̀ wọ́n máa kọ́lẹ̀ fún ọ àwọn tí wọ́n mu sìgá àwọn tí wọ́n mu gbó ọ̀wà arẹ́ni rẹ bá rìn mọ́ àfẹ̀wọ̀n ẹni ibú òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam sọ pé almar'u ala dini khalilihi falyanzur ahadukum ila man yukhalil ọmọnìyàn yóò máa hùwà yóò máa ṣẹ̀sìn níbàámu sí bẹ́ǹtì bá ń bá rìn tọ́jọ́ rẹ̀ rẹ̀ bí bá ṣe ń hùwà sí ìníwá tiẹ̀ náà tó bá wá rí bẹ́ẹ̀ falyanzur ahadukum ila man yukhalil kó wá yín ẹ̀yà àṣẹ̀ṣà ẹ̀ǹtẹ́ máa bá rìn ẹ̀ǹtẹ́ máa bá bá ṣe kò rí sùn ànábì ní kẹ́ ẹ ìyẹn ni pé nu aya yìí ọlọ́ni wàá ìdàrọ̀ ayé tẹ̀lé dé ni àkòdó náà fi àyà àti náà tó bá ráwọn tó ṣe pé wọ́n ń sẹnu níṣekúṣe tí a ń sẹnu níṣe yẹ̀yẹ́ sọ̀rọ̀ lọ́wọ́n ba sí alukurani alápọ̀nlé fàáàrin dàníum yá a yẹra fún wọn mọ́jọ́kọ̀ tí wọ́n á hátà yàkóòdò fi hadithin ghairi má padà síbẹ̀ o tí wọ́n ó fi kú òǹbí ìyapa ọlọ́run tí wọ́n wà lórí rẹ̀ tí wọ́n bá kú ò lórí rẹ̀ ṣẹ̀wá jókòó tí wọ́n ayé bá a máa wò wáyé mà yóò ń sì yá nìkan ṣètọ́n àṣetọ́n ó lè gbọ́ lágbè tí wọ́n ti máa sọ̀rọ̀ ẹ̀yìn lọ tí wọ́n náà ti máa gbádùn lọ wọ́n ti máa mutí lọ wọ́n náà ti wà láàrin wọn mú gbó wọn mu sìgá wọ́n náà ń bẹ láàrin wọn ṣetọ́n ti gbọ́ lágbè tó o bá ti yá arántí falatakun bàdà dìkìrọ̀ máa lè kọ́ mi dọ̀lẹ́ mi mọ́tò jókòó má yàǹdé lẹ̀ má jókòó tàwọn alábòsí ẹ̀dá má jìnnà sáwọn pòkì ẹ̀dá kan ẹ̀já abẹ́rẹ́ ọlọ́run ba ìyẹn ni wípé àyà yìí àpọ́nsùn lọ́ọ́rí ńlọ́jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa tara ẹ̀ ní à ń lọ fún un má jókòó táwọn amúgbó ọba ń jókòó sí wọn padà amúgbó ni má jókòó táwọn ń sìnà òun náà padà ṣe sìnà má jókòó táwọn ọlọ́rọ̀ yìí ni òun náà padà dẹni tí ó máa sọ̀rọ̀ ẹ̀yìn má jókòó ti pòkì kọ́ má dé pòkì ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní anilmari látàsal fa abusir kọ́rí ìnáwó ìnàl kọ́rí ìnàbílmù kọ́rí ìnìyàkùtẹ́dì má béèrè ń pa bóun lágbájá ṣe jẹ́ kí ni ìwà rẹ̀ ìwà wo ní ń wù àwọn wo ní ń bá rìn ní kó o béèrè bíwọ àwọn bá ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni wà tiẹ̀ náà bẹ́ẹ̀ ni ó ṣe rí yẹn ni wípé lára àwọn nǹkan àkọ́kọ́ tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lè ta kàkún ìjókòó tàwọn ẹni bíi mùnáfìkì àwọn èèyàn kéèyàn ìjókòó tí wọ́n máa sọ ní dìdàkudà èèyàn bíi bíi tiwọn lára àwọn nǹkan tó ṣe wípé ó ń ṣẹlẹ̀ láwùjọ tó jẹ́ ìyapa àṣẹ ọlọ́run ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò tiẹ̀ kọ́ bí ara sí wọn ò tiẹ̀ kákó nǹkan kan àfi bí ìgbà tí kìí tiẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ simaul maazifi walmosiki ìmọ̀ tẹ́tí gbọ́ ìlù orin ìjó lóníranran ìmọ̀ gbọ́ music gbogbo àwọn nǹkan yìí lára ìkọ́tọ́lọ́wọ́n ọba ńlọ́wà mùsùlùmí kì í máa jó mùsùlùmí kì í máa gbọ́ orin kò sórin kankan tí ń jẹ́ orin ẹ̀sìn pé ah, it is an Islamic song kò sí orin kankan tí ń jẹ́ orin ẹ̀sìn kò sí orin kankan tí ń jẹ́ orin ẹ̀sìn lópin tí wọ́n bá ti lè lòlò sí lópin ìgbà tó bá ti lè mójó lọ́wọ́ lópin ìgbà ti ń bẹ́nu tí ó bá ti dáa bí orin báyìí wù kó ni kó ṣe lè wù kó dùn tó tí wọ́n bá ti lè lu ìlù sí irú orin báwọn kì í sọrin ẹ̀sìn mọ́ ẹ dákun ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run ọba nínú suratu Luqman ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé wa minan nas man yashtari lahwal hadith liyudilla an sabilillah ó ń bẹ nínú àwọn èèyàn àwọn tó ti pé owó tiwọn wọn ò ní fi ra kùránì wọn ò ní fi ra hadithi wọn ò ní fi ra ó sì ń láǹfààní láyé ṣùgbọ́n ntí ó jẹ́ ìbálẹ́jọ́ bí fún alálùkí àmà ni wọ́n máa kó wọn rà fídíò kì fídíò késẹ́ẹ̀tì kì tí wọ́n máa fowó tiẹ̀ tí wọ́n máa fi ranú ìlú orin ìjó nítawọn máa fowó tiẹ̀ tí wọ́n máa fi ra nu wọ́n máa ṣe bẹ́ẹ̀ liudila ansabilila láti lè bá a sọ àwọn èèyàn nù kúrò ní ojú ọ̀nà Ọlọ́run ba àárín nínú suratu suratu Luqman àyà ẹlẹ́ẹ̀kẹfà nínú rẹ̀ ẹ jẹ́ ká náà ká lọ bẹ̀ ká lọ kà dáadáa nínú suratu Luqman abdullahi ibn abbas kọlọmọba kọba ni yọ́nú sí abdullahi ibn Mas'ud ó ní ntí a gbà lérò pẹ̀lú láwùlẹ̀ hadithi nínú hadithi wàlẹ̀ gínà ó ní orin kíkọ mùsùlùmí ìbá wọn kọrin mùsùlùmí ìbá wọn jó kí ni ti ń dùnnú kí ni ti ń mú ọ jó kí ni ti ń wú ọ lórí só o ti gbà wípé ọ wà àlùjánnà ni àwọn ẹni ìṣáájú tí wọ́n ti gbà wípé wọ́n wà àlùjánnà látàyè tó ti bẹ́ẹ̀ náà wọ́n ní báwọn bá dẹ́ṣẹ̀ kan wọ àlùjánnà tẹ́ṣẹ̀ kejì sì ń bẹ níta ọkàn àwọn ò tí ì balẹ̀ páwọn ó sì wà àlùjánnà kí wọ́n ní ti ń wú ọ lórí o nínú hadith etí abu amir tí ó gbà wá abu malik al-ashari àti abu malik al-ashari kọlọmba ni yọnu sáwọn méjèèjì òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ wípé layakunanna min ummati aqwamun yastahilluna al-hirra wal-harira wal ká yóò tó parẹ́ àwọn kan àwọn àjọ mi wọn ò fojú wọn o àárọ̀ àwọn èèyàn kan tí wọ́n máa pera wọn ní mùsùlùmí tó ń ti bẹ́ẹ̀ náà yastahilluna al-hirra wal-harir wọ́n sọ wípé ìmọ̀ bóbìnrin ṣe sìnà lọ́nà tí ọ̀dà ìbóbìnrin lásìpọ̀ léè tí ọ̀dà wọ́n lẹ́tọ̀ ni aṣọ aláàrí ní wíwọ̀ wọ́n lẹ́tọ̀ ni ọtí mímu tajútajú wọ́n ní ẹ̀tọ́ ni wal ma'azif bákan náà orin kíkọ ìlò lílò wọ́n lẹ́tọ̀ ni àdìfì yìí ó ń jámọ̀ wípé orin kíkọ ìlò lílò gbogbo ẹ̀ pátápátá èèwọ̀ lọ́mọ̀ jẹ́ nínú ṣẹ̀ríà Islam ìrètọ́ jẹ́ mùsùlùmí ẹ̀yọ́ àjẹ́ abẹ́rù ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú hadith mi anabi jama wípé ẹnì yòówù tí máa ń fi ti ara rẹ̀ ti fi ń gbọ́ orin tó bá dijọ́ gbẹ̀dẹ̀ lùkìámà òjè gbóná òní wọ́n họ di etí onítọ̀hún tó bá dijọ́ gbẹ̀dẹ̀ lùkìámà ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ọba o lára àwọn nǹkan tí ọ̀tọ̀ léyìí tó ṣe pé ó tún ń ṣẹlẹ̀ láàrin àwùjọ kọlọ̀ǹkọ́sà ni wa léyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí iná la tún bá nídìí rẹ̀ al-isbalu fi thiyab òun náà ní kéèyàn wọ aṣọ tí ó kọjá ẹnu ààlà èyí tí súnà ní kí aṣọ kó dé yálà agbádá ni àwọ̀tẹ́lẹ̀ ni ṣòkòtò ni nítorí ó fi dá tó bá ti lè kọjá kókósẹ̀ eléyìí ti tayọ súnà ó ti tayọ ìlànà nàbìwá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn obìnrin nìkan nígbàláyè ń bẹ fún kásọ tiẹ̀ kọ́ wọlé dáadáa ṣùgbọ́n bàtà jẹ́ ọkùnrin aṣọ wa wọ́n ní kò gbọ́dọ̀ débi kókósẹ̀ tó bá débẹ̀ kò gbọ́dọ̀ tó yọ kókósẹ̀ wálẹ̀ nínú hadith etí àbúdárì tí ó gbà wá kọ́lọ̀nkóbá ni yọnu sí i òjíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam sọ pé thalathatun la yukallimuhumullahu yawmal qiyamati wala yanduru ilayhim wala yuzakkihim walahum adhabun alim alimusbilu walmanan alẹ́dìlá yu'ti shay'an illa manna walmunfiqu sil'atahu bilhalfil kadhib òjíṣẹ́ náà bá nu hadith tí Abu Dhali tí ó gbà wá ó ní ìrìn èèyàn mẹ́ta kan wọ́n mọ̀ ń bẹ̀ àwọn èèyàn mẹ́ta kan wọ́n mọ̀ ń bẹ̀ tí wọ́n bá sọ pé èèyàn mẹ́ta kì í sí pé èèyàn one two three rárá bẹ́ẹ̀ kọ́ wọ́n lè jẹ́ ẹgbẹ̀rún wọ́n lè jẹ́ millions ṣùgbọ́n gbogbo wọn pátápátá ìran oríṣi èèyàn mẹ́ta kan ọ̀nbẹ ìkíní kejì kẹta àwọn ọ̀ràn èèyàn tá a wí yìí la yukallimuhullahu ta'ala yawmal qiyamah ọba kò ní bá wọn sọ̀rọ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà wala yanzuru ilayhim ọlọ́run ọba ò ní síjú ànúwò wọn tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà wala yuzakkihim àníṣe ọlọ́run ọba kò ní fọ̀ yóò máa jẹ́ tàwọn èèyàn tá a wí tó bá dijọ́ gbèndé àlùkìyàmà sàbẹ́ tó gba àdìfì wa ó ní aa eré òjíṣẹ́ ọlọ́run ìlérí ìyà ló tó báyìí ìlérí ìyà oríṣi mẹ́rin yẹn ni wípé ìyà ẹlẹ́ta ìlérò ọlọ́run ogun rí kó lọ́dọ̀ wọn kò ní bá wọn sọ̀rọ̀ kò ní fọ̀ wọ́n mọ́ kó ń bí ẹsẹ̀ wọn kò sì ní síjọ́ àníwò wọn aa àwọn wo làwọn eléyìí wọ́n mà ti gbé ètí wọ́n mà ti ta sọ wọ́n fún wa eré òjíṣẹ́ ọlọ́run ba ànábì wa bẹ̀rẹ̀ sí ní kàá nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ mẹ́nuba alimusbilu izara o ńlẹ̀ tó ṣe wípé bó bá wẹ̀wù yọ kọjá kókósẹ̀ tó bá wọ agbádá yọ kọjá kókósẹ̀ tó bá tẹ̀ wá wọ ṣòkòtò àjàjà wọ́n máa kó tẹ̀lé lẹ́rìn yọ máa ṣe environmental sanitation yọ máa ṣe tẹ̀lé lẹ́yìn ni. ẹnì kejì ńlẹ̀ tó ṣe wípé alimanan afúnni ṣèrègùn tó bá fún ọ ní nǹkan yóò tún ṣèrègùn lẹ́yìn rẹ̀ ẹnì kẹta wàlímùmfikùsìlẹ̀ àtàwọ̀ bìlẹ̀ hàlfẹ̀lẹ̀ kẹ́fíìmù ńlẹ́ tó ṣe pé ó gbọ́ ọjà tiẹ̀ tí ó bá tà pátá yóò máa fọlọ́run búra lórí irọ́ ni ah wàláì original ni wàláì kò sí irú ẹ̀ lọ́jà wàláì gbogbo ọ̀rọ̀ gbẹ̀ ìyẹn ni wípé níta fẹ́ fàyọ́ láàrin ni pé lára àwọn ìyapa ìkọtọ́lọ́hún èyí tí ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí léyìí tó ṣe wípé àti ẹ̀ka kún àbí ìgbà pé kìí tiẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ bí ìgbà pọ́nà ọ̀mẹ́nuba kó kọjá kókósẹ̀ ẹ̀wù ní ṣòkòtò ní nítorí ọjẹ́ mọ̀jì ọkọjá kókósẹ̀ nínú hadith mi òjíṣẹ́ náà bá jẹ́ àmà wípé máa tá àtàlẹ̀kà àbáyé minal ìzárí fàfin náà gbogbo aṣọ téèyàn bá ń wọ̀ gbogbo ẹni tí bá ń wọ aṣọ pátá tọ́bẹ̀ ilé ń kọjá bí kókósẹ̀ rẹ̀ onítọ̀hún inú nání ó wọ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ẹ̀dá kan jẹ́ abẹ̀rù ọlọ́run tí a máa ń sọ nípa iná iná iná iná iná iná iná ọmọ yàtọ̀ sí náà tayé ń bì ọ̀nà àrọ̀ ọ̀tọ̀ lọ́lọ́run ó fi kóná lálùkì àmọ́ o iná tayé ń bì bíyàn bá fẹ́ da ìyẹn lè wọ́ ìsàn ìyẹn lè wá làgìdì ìsáná epo ìbò nkankan ṣùgbọ́n náà tọrun wàkóòdù hànàṣù wàlẹ̀ hijara bọ́lọ̀ ń ṣe ń fi ọmọnìyàn kóná lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà bẹ́ẹ̀ náà ni yóò máa fi òkúta kó tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ọlọ́mọ àkíyèsí tá a fẹ́ pera wa sí ni pé ìrẹ́tọ̀ jẹ́ mùsùlùmí gbogbo aṣọ rẹ tí o bá dá má jẹ́ ó kọjá ìṣe báyìí òfin ń tayọ òfin ń yapa òjíṣẹ́ Ọlọ́run Ọba ni sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ jẹ́ á jìnnà sí kọ́lọ̀ ń kó ṣe wá lọ́mọ àlùjánnà kọ́mọ ṣe wá ní ọ̀mọ̀ àná lọ́la àwọn nǹkan tó ṣe pé a gbọ́dọ̀ jìnnà sí tá a gbọ́dọ̀ dédìí rẹ̀ níbàámu bó ṣe là á kalẹ̀ alikhalwatu bil ajinabiya kọkùnrin àtobìnrin olóbìnrin kájọ máa dá wà láàyè kanáà èèwọ̀ lélẹ́yìí jẹ́ nínú ṣẹ̀ríà Islam kìí ṣe ìyàwó rẹ kìí sọmọ rẹ kìí ṣe ìyá rẹ kìí ṣe àbúrò rẹ lóbìnrin obìnrin kan lásán tó jẹ́ àjìnàbíyà mi ń kà ẹ wá jọ wà láàyè kanáà ẹ jọ wà lẹ́sẹ̀ gànà ẹ jọ wà nínú ilé eléyìí ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nínú àwọn àfáà àwọn àfáà tí a máa ń lá wọn ní ọ́fíìsì àwọn nílé iṣẹ́ nílé iṣẹ́ òun kìíní ṣe ń bẹ̀ ń dá àwọn obìnrin lóhùn wọ́n wá wo iṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀dàkùn jẹ́ abẹ́rẹ́ ọlọ́run ọba ìyapa àṣẹ ọlọ́run ìkọ́tọ́lọ́run pátápátá ìlélẹ́yìn ńlọ́jẹ́ kódà obìnrin tó o fẹ́ fẹ́ lókùnbà tí wọn sìnà kan ju sìnà ó ju sìnà lọ ni ẹsẹ̀ wọn máa kọ́ lẹ̀ fọ́ lóògbà tí àbá ti kọ́ tí àbá ti ta ó kó igi láàrin yín mo fẹ́ fẹ́ ni lẹ́yàjọ́ ń wà lẹ́ ẹ mo fẹ́ fẹ́ ni yín lọ́wọ́ àfọ̀ tó fi jẹ́ wípé ẹjọ́ wa ń wà lẹ́sẹ̀ gànà ẹjọ́ ń dá wà nínú ilé ìkọ́tọ́lọ́hún pátápátá ìlélẹ́ yìí jẹ́ ẹ̀dàkọ̀jẹ́ abẹ́rẹ́ ọlọ́run nínú suratu Nur Allah subhanahu wa ta'ala sọ pé ya ayyuhal ladhina amanu la tattabi'u khutuwati shaytan wa man yattabi'u khutuwati shaytan fa innahu ya'muru bil fahsha'i wal munkar ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo ìlànà èṣù ọlọ́run ní kẹ́ ẹ má tẹ̀lé wa man yattabi'u khutuwati shaytan torí pé ògbẹ́ni tí bá ń tẹ̀lé ìlànà èṣù gbogbo wọn pátá fa innahu ya'muru níta ṣètọ́n tí máa ń pani láṣẹ rẹ̀ nù lára àwọn ìlànà èṣù oníkọkùnrin ọlọ́kùnrin àtobìnrin olóbìnrin kí wọ́n dìjọ máa gbé papọ̀ ẹ ọlọ́run ṣàánú wa láwùjọ tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ òbí látàrí pé àájẹ àmú ọ̀fẹ́ di ń tọ́ lágbára wọ́ ọlọ́run ọba lálàánú béèrè ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú hadith al-qudusi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ àmà ń bẹ̀ wípé ẹ̀yin ẹrúsìn mi o gbogbo yín pátápátá jayan ẹ̀ǹtí òró ń jẹjẹ ẹni gbogbo yín jẹ́ àríbi pa gbogbo yín àfẹnitóhun ọlọ́run tó ń bá dìka lára wọn tó ń bá fún lóúnjẹ nìkan ńlọ́kù tó bá rí bẹ́ẹ̀ ẹ wá èmi ọlọ́run lọ́ba tí máa ń pèsè jíjẹ àti mímu fẹ́ dà ń tọ́jú yín àrí ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn òbí tó ṣe pé torí ní tí ó jẹ torí ní tí ó mu ọmọ rẹ tó jẹ́ obìnrin ọmọ rẹ tó jẹ́ góòlì lọ́wọ́ rẹ ó wà ní máa sùn sílé ọkùnrin ọlọ́kùnrin kan ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba ọkọ ọmọ tiẹ̀ lóbìnrin sọ fẹ́ kọ́ ọba ṣe sìnà ni ṣebí wọ́n ṣe gba ìwúrí níjọ́ tí wọ́n sìn ọ́ lọ sílé ọkọ ọ̀fẹ́ kọ́ ọmọ tiẹ̀ ọ̀fẹ́ kó wọn gbà torí ntọ́ jẹ ntọ́ mu yìí ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba fa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ṣe wípé ṣọ́ọ̀pù ọtí ńlọ́síkalẹ̀ ibi ọtí ńìjẹ́ ẹ̀mú ti ẹ̀yìn lọ́wà kò sí ní dẹ́sẹ̀ rẹ̀ kò ní dàgbà àwọn ọmọ rẹ̀ ni ó máa fi ṣe bí n ti fi ń polówó ọjà àwọn ọmọ wọn níbi wọn ó ṣe múra láàárọ̀ wọn níbi wọn ó ṣe múra lọ́wọ́ rọ̀lẹ́ málẹ́ nígbà táwọn tí wọ́n mú títí yẹn bá dé ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run ọba àníṣe ọkùnrin tó jẹ́ àjòjì àtobìnrin tí wọn ò mọ́ra wọn rí kí wọn ó dìjọ dá dúró papọ̀ àbí á jókòó papọ̀ àbí á jọ wà nínú ilé kan kódà ń tọ́ fẹ́ẹ́fẹ́ tí wọn ò bá tí ì takókò yìgì láàrin yín kẹ́ẹ̀jọ dúró papọ̀ èèwọ̀ ni nínú ṣẹ̀ríà Islam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam la yakhluwanna rajulun bimra'atin illa kana shaytanu thalithahuma ọkùnrin ọlọ́kùnrin obìnrin olóbìnrin wọn à ní dọ wọn à ní jọ dá wà láàyè ibì kan àfi kí àṣetán kọ́ kẹta wọn níbẹ̀ àfi kí àṣetán kọ́ kẹta wọn níbẹ̀ ẹ dákun ẹ náà bá lára àwọn nǹkan tí ò da tó ń ti bẹ́ẹ̀ náà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń sọ́fìn rẹ̀ lára ìlélẹ́yìn náà wà ẹ dákun ẹ ẹ̀jẹ̀ ajínà sí i nínú ẹ̀bá kan náà lubsul qasir warraqiq kóbìnrin kó wọ aṣọ èyí tó ṣe pé kò délẹ̀ kò dókè bí pẹ́ǹtì ló tiẹ̀ wọ̀ ni kò yíya bí tọ́ọ̀pù lọ́wọ́ ni kò yíya yọ́sà wọ̀ ni rádaràda kò ní bòdodo kò ní débi tán ah irú àdánwò ló tiẹ̀ wá káyé lè ta wà yìí mukhalafat ìkọ́tọ̀lọ́hún ìkọ́tọ̀jísẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ikọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam lélẹ́yìí jẹ́ ẹ̀dẹ́kọ̀ ẹ̀jẹ̀ ajínà sí i nínú ṣẹ̀ríà Islam ó ní bóbìnrin ṣe é múra ó ní bọ́kùnrin bí ṣe é múra ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe é múra láwùjọ tá a wà yìí ọlọ́run ọba ò fẹ́ ẹ̀ ń bí ọlọ́run ọba nú ń bí òjíṣẹ́ rẹ̀ ó ń bínú àwọn mọ̀lẹ́kà aláàánú wọn yọnu sí pọ̀pọ̀lọpọ̀ obìnrin bí ẹ láì ṣe wèrè ńgbọ̀ bá rán sọ tí wọ́n bá rán tọ́ da tán wọ́n tún yá nì wọ́n yá lọ́n wọ́n tọ́ lábẹ́ bí wọ́n tọ́ lábẹ́ lọ́n ìjà mọ́sọ́lá káyẹ̀rẹ́ ò sí mbẹ̀ mọ́ni ẹja bẹ̀rù ọlọ́wọ́n bá fa àwọn nǹkan wọ̀nyí kìí jẹ́ ká du ọ̀gbà láàrin ìlú tóbi bá ti múra ní múra kí múra ẹja bẹ̀rù ọlọ́wọ́n nínú hadith òjíṣẹ́ ọlọ́wọ́n bá sallallahu alayhi wa sallam sọ pé sinfani min ahli nar lam arohuma oríṣi àwọn èèyàn méjì kan bẹ ọmọ anẹ́mà níwọ̀n ṣùgbọ́n kínní àti kejì ànábì lóun ò ní rí wọn tóun ó fi jáde láyé ojú tóun ò ní rí rìkúrí o ẹlẹ́ẹ̀kejì ńlọ́kàn wá ẹja lọ síbẹ̀ ẹran kejì yẹn wanisaun kasiyat ariyat mumilatu mailat ruusu naka asminati bukhtil maila la yadkhulna aljanna wala yajidna rihaha wàá iná rí ha làyù jáde mímọ̀ sí ìràtì kádà wà kádà. ànábì ní ìran kejì nínú àwọn tó ṣe wípé afa wọn ni wọn ò fi ní wọ iná ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ ńlá àwọn obìnrin kan tó ṣe wípé ní ti ká wọṣọ sára kàṣíyàt wọn wọṣọ sára nítòótọ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àríyàt ìhòòhò náà ni a tún wà látàrí pé tó wọ̀ aṣọ tó fún pínpínpín ní látàrí pé aṣọ tó wọ̀ aṣọ tó transparent ni gbogbo tí ń bẹ lábẹ́ aṣọ gbogbo ẹ̀ pátápátá ńlẹ́ máa rí láì bọ́ra sílẹ̀ anabi ní kasiyat àwọn obìnrin tá wí ọmọ náà ni wọn o kasiyat na ariyat wọn wọ sọ sára lóòótọ́ ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ìhòòhò náà ni a tún wà báwa náà máa ń rí wọn níta máa ilá tún mú mi láàt àwọn obìnrin tá a wí yìí tí wọn bá ń rìn lọ ìrìn tí ó máa wá tí ó máa jẹ́ ká rọ ọkùnrin ó wá gàlègàlè ìrìn tí wọ́n máa rìn àlọ́ àwọn obìnrin tá a wí yìí wọn kì í gbọ́rọ̀ sọkọ lẹ́nu àwọn obìnrin tá a wí yìí wọn kì í tẹ̀ láṣẹ ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ náà àwọn ìwà tí ọ̀dà ti ń bẹ lọ́wọ́ yìí wọn ò tó máa tó fi kọ́ obìnrin míì ànábì ní ẹ jẹ́ ń ròyìn wọn fún yín dáadáa kẹ́lẹ́ dá wọn mọ̀ ròósò na ka asmina til bóktil mọ̀ ìlà orí wọn bíi kí ẹ̀yìn rà kùnmí báyìí ńlọ nígbà tó bá di nírọ̀lẹ́ ayé àwọn èèyàn ò ní í ṣerun báwọn ìyá wa bí wọn ṣe máa ń ṣe má wọn ó ṣerun lẹ́ni wọn ó jorun náni wọn ó fọṣẹ sírun ni atẹ́gùn ọ̀wà gbà sín yóò gbà sọ́run orí wọn dàbí kí ẹ̀yìn ràkúnmí ètò tẹ̀ yẹnni pé atẹ́gùn ó gbé sín yóò gbà sọ́run bó o ní kí ẹ̀yìn ràkúnmí bó o ní ṣe rí. àníbi ni ẹ mi dáadáa o la yadkhulna al-janna wọn ò lálùjánná wọ̀ wọn ò ní wà lùjánná wala yajidna riha wọn ò sì ní gbóòórùn àlùjánná ntẹ̀yìn ọba gbóòórùn bẹ́ẹ̀ lèyàn ti fẹ́ wọ bẹ́ẹ̀ àlìálí wáìnà rìhà òórùn àlùjánà èyí ó ti máa gbọ́ bọ̀ láti àsìkò báyìí báyìí báyìí nígbà tó bá kù sáátà kádà àlùjánà kọ́nà jẹ́ àkọsí àlọ́mọ àlùjánà láti máa gbóòórùn àlùjánà ẹ amọ̀fẹ́ kí gbogbo akáwá àlùjánà onídàra ẹ mọ̀ jẹ́ abẹ́rù ọlọ́run bá àwọn ọmọ wa bí wọ́n ṣe múra yìí kọ̀tọ́ súnà kọ̀tọ́ lánàá kódà kọ̀ bá àṣà Yorùbá kọ̀ bá mọ́ nílẹ̀ Yorùbá adley lẹ́ẹ̀fì lóbìnrin tí ó jáde láì ní wégele lẹ́yìn tí wọ́n bá wégele tí wọ́n múra táwọn ó tún lópele báwọn ìyá wa bí wọ́n ṣe máa ń múra níjọ nù kódà àṣà Yorùbá nípa àmúra ó jẹ mọ́ púpọ̀ àwọn àbáwá tí wọ́n bá bọ̀ ṣòkòtò ṣòkòtò wọn ní sòsáàkì ni díẹ̀ ní ìkọjá bíi eékún wọn kò ní débi kò ní fẹ́ débi kókósẹ̀ rárá bí ìsìláàmù ṣe ní kámúra nù ẹni pé ẹjẹ́ á bẹ̀rù Ọlọ́run bá a lábẹ́ àwọn òbí kan làwọn ọmọ tá a wí yìí ibẹ̀ ni àmà ti ń jáde ẹ mà jẹ́ abẹ́rẹ́ ọjọ́ ọ̀gbìn dàlùkìyàmà ọlọ́run mọ̀nìjẹ́ kọ́ ọmọ rẹ̀ ọ̀tà kọ́ tó bá dọjọ́ ọ̀gbìn dàlùkìyàmà àmì rẹ̀ oníkọ́ ya tún bí wọ́n ṣe múra yìí kọ́ ya tún ṣe. lára àwọn nǹkan títún ṣẹlẹ̀ láwùjọ léyìí tó ṣe pé à ń láti jìnnà sí pera wa lákìyèsí sí oní tàhálì rìjà àlìbí dáàbí aláyè sóra tì nìkan náà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọkùnrin lásìkò táwa yìí ṣé nìtọ́ ẹ kó fi síyàwó rẹ̀ lọ́rùn èyí tó yẹ kó fi sọmọ rẹ̀ lọ́rùn gbogbo àwọn ọkùnrin ní àmàwá dóńgóòlù tán o baba Goldsmith gbogbo àwọn ọkùnrin dà lásìkò tá a wà yìí o léyìí tó ṣe pé èèwọ̀ ni fọkùnrin tó bá jẹ́ mùsùlùmí láti lò ṣẹ́yìn láti fi báńgùsì èyí tó ṣe èyí tí wọ́n ṣe láti fi góòlù láti fi sọ́wọ́ ṣùgbọ́n lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan wọn ọ̀ráyè ṣọ̀ṣọ́ má ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìní ń ṣọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìní ń bóra ẹ́ obìnrin tí ń bóra gan ò tún fẹ́ẹ̀ tó nǹkan má ebi wọ̀ lọ ebi wọ̀ lọ ebi obìnrin ni ń wọ ẹ́ síwọ́n náà tó wá ebi ọjà lóbìnrin síwọ́n náà tó ti wá di ọjà ni yẹnni pé ẹjẹ́ abẹ́rọ̀ náà bá àwọn tọ́lọ̀ bá ṣe léèwọ̀ yìí ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹjẹ́ ajẹ́nà sí gbọ́n tí òjíṣẹ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ àdìsọ́làm gbọ́n tó wí anábì ní uhilla li inathi ummati alihariru wadhahabu wahurrima ala dhukurim kan wọ́n ní òjíṣẹ́ lọ́wọ́n ba ó fi gi egbe ṣéènì góòlì egbe sókè báyìí wọ́n á ní ẹ máa wo ṣéènì yìí o ọlọ́wọ́n bá ṣe lílò rẹ̀ léèwọ̀ fáwọn tí wọ́n jẹ́ ọkùnrin nínú àlùmọ́ mi ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ obìnrin ọlọ́run ṣe lílò rẹ̀ ó ṣe lẹ́tọ̀ọ́ fún wọn lásìkò tá a wà yìí àgbọn tí wọ́n ní kọkùnrin ọmọ lò ńlọkùnrin ń lò bi góòlì ọkùnrin ò obìnrin ní á ní kó fi ṣe ọ̀ṣọ́ fún ọkọ rẹ̀ nínú hadith òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam ra'a khatiman min dhahabin fi yadi rajulin ó rí òòka kan tí a ṣe láti fi góòlù tí a rọ láti fi góòlù ó lọ́wọ́ arákùnrin kan bánabi ṣe rí lọ́wọ́ rẹ̀ báyìí anabi sì bọ́ lọ́wọ́ rẹ̀ ó sì sọnù fatarahu faqal anabi wa ń sọ fún lẹ́yìn tó já pàtí lọ́wọ́ rẹ̀ tó sọnù tán pé ya'midu ahadukum ila jamratin fin nar kí ló ṣe tó yẹ pé ẹnìkan nù yín yóò lọ mú oògùn náà já ànámà oògùn náà nù ná fọyàjà á lọ àfìyàdè tí ó wà á ti bọ̀ nù ọ ìka owó ara rẹ̀ yẹn ni pé n tó ṣeun kò lẹ́tọ̀ọ́ ńlá níbi ń gbìyànjú láti ṣe àlàyé fún wa n ta fẹ́ kí a gbọ́yé nù nígbà tá níbi lọ tán àyàn wá sọ fún arákùnrin pé ìbá níbi ti lọ lọ mú goldin bóyá ọ̀tá ni bóyá ọ̀sẹ̀ kan ni kọ́ ọjà nfààní pẹ̀lú rẹ̀ kóòdù xa tí ma ka ìǹtẹ́fà bíi lọ́mọ òka rẹ kọ́ bóyá ọ̀tá ni bóyá ó sì fún yàn ní lọ́ọ̀sì kan bẹ̀ kọ́ lẹ́la àwọn sàbí wọn yàtọ̀ sáwà púpọ̀ ó ní rárá ọlọ́run má jẹ́ èmi kí n tún mú ma la àkóso àbàdàn ìní mú ma láéláé wàkọ́dì tọ́ra àwọ rasulillah sallallahu alayhi wa sallam níta níbi sọnù lẹ́yìn kí n tún padà kí n lọ mú kí n lọ imú èmi kọ́ n ò ní í mú ma lára àwọn mukhalafat ìkọtọ́lọ́hún ti ń ṣẹlẹ̀ láàrin àwùjọ shahadatu zoro ẹ̀rí èké ní jíjẹ́ ọ̀rọ̀ tí ò sojú rẹ ọ̀rọ̀ tó o wà ń bẹ̀ tó o máa bó o ní á ṣe yanjú rẹ̀ ń bo ní á bá a dé wọn á ní kọ́ wá jẹ́rìí nígbà tí wọ́n ti fún ọ ní àpótí ìgbà tí gbé nǹkan ìgbà tí tí wọ́n ti fún ọ ní sọ̀wédowó wọn náà wàá múra láti lọ jẹ́rìí èké láti lọ takò ẹni tí ò yẹ kọ́ ọ takò mímọ ṣe báyìí lára àkọ́tọ́ lọ́hùn ìyapa àṣẹ ọlọ́run ọba pátápátá òun lélẹ́yìí nínú ayé alukur'an ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń pè alákèésí wípé fajtanibu rijza minal awthan wajtanibu qawla zur hunafa'a lillah ghayra mushrikina bihi ọlọ́run ní ẹ ta kété ẹ jìnà sí òòṣà ìdọ̀tí òòṣà ọlọ́run ní ká jìnà sí wajtanibu qawla zur ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rí èké ní jíjẹ́ ọlọ́run ní ká jìnà sí hunafa'a lillah wàá jẹ́ mùsùlùmí tí ó ju pájú sẹ́lẹ̀ fún náà bá tí ó sẹ́rí kò ń bí ẹ̀sìn kẹsìn tí ó sẹ́rí kò ń bí ẹbọ ṣíṣe òòṣà bíbọ nínú hadith òjíṣẹ́ náà bá sọ pé ṣé kí n fún yín nírò nípa àwọn ẹ̀sìn ńláńlá ó wí lẹ́ẹ̀mẹ́ta gbà tí ó dàkọ ẹlẹ́ẹ̀kẹta ó ní ala wa qawlu zur a ẹ̀tẹ́ tiẹ̀ gbọ́ ẹ̀rí èké jíjẹ́ irọ́ ní pípa gbogbo àwọn nǹkan wọ̀nyí ìkọ́tọ́lọ́ni atina fid dunya وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب